وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته agbábẹ́ fún ọlọ́run àtọ́ àlékún ìkẹ́ ọlọ́run ó lẹ́jẹ́ ilẹ̀ fún ọlọ́run bàbá òkúkẹ́ ńlá alẹ́wà Muhammad sọ̀lọ̀lọ́wọ́ àríyìn ọjọ́ ìjàdì Omi ni ọjọ́ Al-Ahad èyí tí a máa ṣe ẹ̀sẹ̀ pọ̀ ṣáà jẹ́ ìtàlàyé ìtumọ̀ ọlọ́run ọ̀rọ̀ àwa. Súrà tí a ń kà lọ́wọ́ Súràtù Sáìbà. tí a ti dúró ní ẹjọ ẹjọ́ àríyá 84 àágbé láti àríyá 85 ẹ̀rọ ọ̀rọ̀ àwọn òun lọ́lọ́run ń sàlàyé mọ́ wa ọ̀rọ̀ mọ̀lábì kì yàlàyé rẹ̀ torí pé ní máa ń gbàgbọ́ oríṣi mùsùlùmí. Nígbà tí wọ́n ń kírun tó wá kírun kú bẹ́ẹ̀ tó wá ní wọn ní kírun sí ńlá. Ó ní ìyàrá yóò gbára ni. Wọ́n ló fi jẹ́ pé nígbà tó lọ bá sàlàyé ìpín mẹ́ta táwọn èèyàn fẹ́ sí láyé nígbà àwọn ìlú ìdílé ti yára. Ọlọ́run sọ̀rọ̀ nípa mọ̀nà ìpinnu sọ́ọ̀tù bá kọ́ ọ̀ ó sọ nípa àwọn mọ́mìnì ó sọ pa àwọn tètè rí ààrẹ àtòkì ṣàlàyé alámọ̀lá àtòkì rí pọ̀ àmì àwọn mọ̀lẹ́bí kì í títí ṣàlàyé sáwọn ó pọ̀ nípa àwọn mọ̀lẹ́bí àdìbò rí wọn. kódà ló fà á ọ̀pọ̀lọpọ̀ ààyà ọlọ́mọ ń discuss ọ̀rọ̀ mọ̀lẹ́bí sílẹ̀ ní èké ààyà yẹn ó fi sọ wọn ẹ̀rù sọ́ọ̀tì ọgbà táǹkà rèé ìtọ́lọ̀ ti sọ̀rọ̀ àwọn gbèsè yìí péré jú ó pé púpọ̀ ju tó fi sọ̀rọ̀ àwọn ìrìnàjò lọ. Bí ọ̀rọ̀ ìrìnàjò ti ṣe burú tó, ọlọ́run fún wọn ló di sórọ̀ kan ni. Sọ̀rọ̀ wọn ó lágbára púpọ̀ ó sì dáadáa. bá bá yà tó sí wọn, Ànábì ni láti sọ́ọ̀lù láti sọ́ọ̀lù ọlọ́run láti sọ́ọ̀lù alá àhàjòyè rẹ̀ máa ta àbàdà lọ́sùn ìlú jẹ́rẹ̀. Bí àwọn tó máa ń sọ lónìí tó lágbájá àní kí n sí la, ẹlẹ́gbẹ̀gbẹ̀ wa lójú, ẹni tí wọ́n ti máa ń rìn ẹmú mi dá, ẹ fọ́kùnrin Ah, ah, nínú ìṣùgbọ́n tẹ́lẹ̀ tó rẹ̀ mọ́kọ̀ ẹni òkun tó kọjá ọjà láyé tí ó sọ tó máa dájú láyé abdullahi alẹ́bìnrin sọ bẹ́ẹ̀ ọlọ́gbọ́n àwọn àrẹwà àwọn táwọn sọ yìí tí ń lẹ́yìn àlẹ́bì fún mi kọ́nà gbogbo bá gbé wọ́n sí àlẹ́bì lọ́dún ogun wọ́n wá kú ọlọ́gbọ́n àlẹ́bì má ti fún àwọn Èdí wọ́n ń rìn lẹ́yìn àjẹ́bí, wọ́n ń pè ní yàrá gẹ́gẹ́ bí ìjọ Mùsùlùmí. Òun ni àjẹ́bí òfin sọ̀rọ̀ wọn fáyé. Orí wọn wà pẹ̀lú wọn. Àjẹ́bí wọn ti wọ́n ń pèsè àṣepọ̀ pẹ̀lú Mùsùlùmí. Wọ́n ń pèsè pẹ̀lú Mùsùlùmí. Wọ́n ń palẹ́ pẹ̀lú Mùsùlùmí. Wọ́n ń ọlọ́run alẹ́bí sọ fún bẹ́ẹ̀fà ládájá ìnábìkìbò ládájá ìnábìkìbò àlẹ́bí ìdíláyé wọn lọ́sùn ìgbàgbọ́dọ̀ ìwòsùn òun ló fà á àfọ àwọn ọgbẹ́ ìpàkọ́ ọ̀bí àwọn ọ̀sán àmì ní sẹ́dọ̀ ọdún náà ó lè lẹ́bi ti wọlé yìí bí ẹ̀ka ti wù ú ló wà bẹ́ẹ̀ pé ìdíbà ń bẹ lára di ti rí ìgbéga níbi ìṣàárẹ̀ rẹ̀ tó lọ bẹ́ẹ̀ mùsùlùmí. Ìlúmọ̀ ẹ̀jẹ́ òkú ìsìláàmù ni táàmọ́ fún mùsùlùmí rẹ̀. Pé ìdá ti yẹ ìwà kan tó lè tẹ̀lé káàkiri orí òwúrò náà fún ẹni tó kí. Nígbà tó ti wọ̀ pé tọ́jú káàkiri lọ́nà ti yọ kó inú àwọn tí wọ́n mọ̀ gbà wọn ya. Bí ẹni tó ń lékòó gbìyànjú ẹni tó ń gbòmìnira tó wá di parí oṣù rẹ̀ tó pẹ́ fún gbogbo oṣù òní aláàkì wọ́n ti ní èkó máa ń lọ àbúmọ̀ lè ní tí wọ́n fún lè pé àti ọ̀lẹ́ ìwà mọ́ èsì ń gba lẹ́sọ̀ òní wọn lè fún ọgbà ìṣọ́ọ̀tì lẹ́yìn ọdún mẹ́rin tẹ́lẹ̀ kò lè rí gbà bẹ́ẹ̀ mọ̀ lẹ́bi dìde rí nìyẹn ẹ̀kọ́ níjọba bá ti lè kó sínú kúkúrú kọ́mọ tó lè dìde lọ kọ́mọ gba ìdìde lọ èyí sínú mùsùlùmí náà ìyẹn ló fà á tọ́lọ́ ti sọ fún àlẹ́bà Muhammad mùsùlùmí là máa ń kí mùsùlùmí là. ẹgbẹ́ ìlú sọ ọlọ́run àríwá tọ́lá kò kú ìgbà ìtọ́lẹ̀ láwọ bí àwọn tí wọ́n jẹ gbèsè sí. mo tún yàrá mi sọ àlẹ́bí ni èmi kí mùsùlùmí là kò kú ìyàtọ̀ gbèsè sí i. ẹ̀yẹ sọ́ọ̀lù alẹ́ sọ ẹ̀dẹ̀ fún mi. àlẹ́bí wa mú mi sọ́nà àwọn sọ̀ hárà pé ẹ̀yà kí mùsùlùmí là àlẹ́bí mi náà kí mùsùlùmí là àmọ́ wọn lẹ́yìn ọlọ́run tó kọ̀ fánàbì ni wà láti sọ̀lì láàrin ẹ̀lá mẹ́rìà ni wà láti sọ̀lì alá àhàdẹ́nu mẹ́rin mẹ́ta abadan mọ́bẹ̀wò ọgbẹ̀ kí wọ́n sí kọjá kú náà bẹ́ẹ̀ wọ́n ti burú nínú rẹ̀ wọ́n wà láàbẹ̀ fún aláàkọ́bọ̀lù má débi sàárè rẹ̀ bẹ́ẹ̀ náà fún un bá ti ọkàn tàmá ẹ̀rọ rẹ̀ torí mi. ọ̀rọ̀ wọn lọ́rọ̀ tó wọn kàn tí ó lé nígbà mẹ́jọ àwọn òbí náà ní ẹ̀sìn tọ́nà ọdún. بسم الله الرحمن الرحيم ولا تؤمنك أموالهم ولا أولادهم أعوذ بسم الله الرحمن الرحيم ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يحسبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون. وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا وجاهدوا مع رسوله استأذنك أهل القول منهم وقالوا لولا نكن مع الغائبين وهم أن يكونوا مع الخوارج وقطع على قلوبهم فهم لا يفقهون. اللهم هو محمد ولا يعجبك أموالهم ولا أولادهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم أن يعذبهم بما في الدنيا وتليق Ọlọ́run ló wà nẹ́bí sallallahu alaihi wasallam. Ànẹ́bìlẹ̀ náà bá dájú kọ. Bákan náà, ó bá wà náà wòye àwọn mọ̀lẹ́bí tó bá ń sọ rèé nígbà tí wọ́n sọ tọ́ náà àbí tó pè rí òun kó sì wá kò kí tó tó ń wá kúkúrú tí ó ń ṣaláì mú orin ọrẹ ọlọ́run dúkìá rẹ̀ sì dúkú tí wọ́n á pọ̀ sí àwọn ọmọ rẹ̀ sì ń ṣe ní ọlọ́run ò fi ọmọ pa á ọlọ́run kan pa lẹ́kún gbogbo nǹkan ẹ̀ ń dán mọ́rán-mọ́rán-mọ́rán olùfẹ́sà wa ló mọ̀ bọ́bà tó ń lọ́mọ fi ṣe fáàrí fún wa bí èsì bí èsì yára kan sí lónìí èyí àti súnmọ̀ tẹ́ ń pè ní nígbà máa ń gbóyàn ní ẹ̀ṣẹ́ ti láyé jù báyìí àwọn ará wọn súnmọ̀ tí ó ní òun ní láàárín ibi tó rí lọ́lọ́gbọ́n àwọn ọlọ́run gbogbo orí àwọn ọmọ náà ti dúpọ̀ ọjọ́ yìí ẹ má jẹ́ káwọn ọmọ tí wọ́n ní àwọn dúkìá wọn ẹ má jẹ́ gbogbo orí lọ. ولا تعجبك أموالهم وأولادهم Àtàwọn ọmọ tí wọ́n ń bí tí wọ́n ṣe ìkà ẹlẹ́gbìn wọn, ẹgbẹ́ ìgbẹ́ ìlú máa ń. Èyí ń wà bàjẹ́, bí jẹ́ ń wà bàjẹ́, dúkìá rẹ̀ ti ń pọ̀ sí ẹwà rí tàwà lónìí àwọn tí wọ́n ń pè àbàjẹ́ àwọn ni wọ́n ń la wọ́n láyé lónìí ẹgbẹ́ lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn ibi àwọn afẹ́jẹ jíjẹ ẹni tí wọ́n ń bùsí ọ̀pọ̀lọpọ̀ ní pé ojú ọ̀nà ni wọ́n wà ìwọ òṣìṣẹ́ wọn fẹ́ ń gbọ́ sínú ẹyẹ gbọ́dọ̀ jẹ lójú o àwọn mẹ́rin bẹ lónìí bọ́ bá lọ yóò fi wọ́n lọ́jọ́ lọ́kàn kan sí ọwọ́ oníwà sí. Òun tó àwọn tá ń gbọ́ wà fún ọ̀gá ìta náà fi yẹn lẹ́nu ọlọ́ọ̀gbọ́n ni. Ní ọlọ́run tó fáwọn àfáì. Nígbà tó sàkó àwọn wà sí. Ibi wà sí wà sí fún mọ́tò tó tẹ̀lé gan lásán gan ó bẹ̀rù balẹ̀. Mọ́tò tó tẹ̀lé rèé. Láwọn mọ́tò tó kékeré wà. Lókùn sá sọ ẹ má jẹ́ omi ìwò obìnrin lè mọ̀ ẹ má jẹ́ kágara bá yín ẹ má jẹ́ olówó ìrọ̀wọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ kó bá dín lọ́kàn àti ìròyìn èyí tó lójú ọ̀nà sí ní ẹ̀sìn yìí. kò sáde kò sáde wọn fi orí mi láyé ibi ẹ̀sìn pẹ̀lú àkọ́lé ọ̀pọ̀lọ́mù. ìgbìmọ̀ ọba ti sin lọ́run sí tó lọ́ọ́ ti ráyé gbóbi dáadáa o. gbogbo àwọn tó fún ṣe sí ọ̀daràn nìyí ẹ má jẹ́ kí dúkìá wọn ọmọ wọn tuntun wọn ní ẹ má jẹ́ lójú o. tẹ́ ẹ máa fi rò pé àwọn tó jẹ́ ní ọlọ́run tẹ́ ẹ máa dìkọ́ ní káwọn tó rò jẹ́ ní ọlọ́run. ẹ̀wà náà bá ti ṣe lónìí nù. kódà wọn làwọn èèyàn máa fi rẹ̀ pé èèyàn la àwọn àbá làwọn lè àwọn ìwà ríra wọn. وقالوا إذا بلينا بالأرض أئنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون ètò ọlọ́run ọba ní ìṣẹ́wọ̀n ti ṣèlú nígbàlùkù ní ọ̀pọ̀pọ̀ ní gbogbo ń tá a bá lọ nù ú bọ́ọ̀ bá ti lọ́wọ́ lọ́wọ́ ní kéré gbà lọ́wọ́ rẹ̀ ayé tọ̀ níbi kọ̀ọ̀kọ̀ fún ọjọ́ pípé ẹni tí ẹrù pé ẹni ìyẹn ni ọlọ́run iṣẹ́ náà fi ń wà á wọ́n yẹ kó dúkìá ayé yìí lọ́wọ́ fi wà á wọ́n lè àti ọ̀gbìn àmọ́ wá ló fún wọn náà wọ́n lọ́wọ́ rẹ̀ náà fi lẹ́yìn wà ẹwà wọn ẹwà ẹwà kò sáwọn wọn jù lọ láyé orí ara wọn lọ́rọ̀ náà ọ̀dọ̀ tí wà nù gbèrè ní wọn kọ́ nínú ń sọ fún wa pé tó bá ṣe ń tẹ́ àmọ́ tó mọ̀ pé orí òdodo èèyàn wà títí àfìjì ni ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn kan ní àwọn àwọn ẹlẹ́sìn kan ní mọ̀lẹ́sìn láyé gbogbo àwọn ẹlẹ́sìn yóò kúrò lórí ju ṣẹ́kọ̀ọ́ dáhùn ní ọ̀run làákàyè tiwa ìdílé lè mú ìfi ìsìlámù tó torí ẹ̀ ìsìlámù lẹ́nu o ó gbogbo ìdílé àwọn tó ń gbá gbogbo àwọn gbogbo wọn ojúlóṣù làwọn ìwọ́n fún àwọn mùsùlùmí kan bẹ olówó làwọn ó wá torí ẹ̀ ó kú omi ìsìlámù ó sì bọ́nú àwọn gbogbo àwọn máa ń tún ìyàjẹ́ láyé owó tí wọ́n ń kó jọ ìbàjẹ́ òní àbí wọn ò sún lọ́rùn wọ́n sì ń rówó ó lè mọ́jọ ìbàjẹ́ tí ń rí àmọ́ ọ̀ka ọlọ́run ni wọ́n rùn sí lọ́ọ̀mù lẹ́tì sí ni wọ́n bèbè rí wọn wà láà Ẹgbẹ́ ìgbòho jẹ́ ilé jú, nígbà ọkùnrin á ìṣẹ́ ọ̀sẹ̀ ìdáa. Ọlọ́run ní ìnà máa Ọlọ́run tí ó mú ìlú pé ẹni tí tó bàjẹ́, ẹni tó jẹ́ olùmọ́tìkì, ẹni tó jẹ́ bẹ̀bẹ̀ rí, tó ẹwà tó wọ́n tí a sì fi fún ẹ̀kọ́ wọ́n pọ̀, kò lè gbé ọlọ́run ìdàmójẹ́ sí látara ọmọ òrígbàmí látara ìyàwó gbogbo ẹni gbèmí kò sáré ẹkún lé wọn rí. Iná máa ń lo ní èlò wọ́n. Ọlọ́run ẹni tọ́lọ̀ ọlọ́run tọ́lọ̀ ń bèèrè tó fi ṣe náà fún mi pé. A ní ìrọ̀ àìsàn. Bẹ́ẹ̀ ti ìyàjẹ́ mi, bẹ́ẹ̀ ti ìyàjẹ́ mi, òye wa Ìyàlọ́ bí ọmọ mọ́. Onírun ni kò yí ọ̀pọ̀lọpọ̀ wa bí ká máa pàrà rẹ̀ yóò máa wá lórí ọkọ̀ alẹ́kọ̀ọ́ kan tó lé nílà àti fọ́lọ̀ tó lọ sí fọ́lọ̀ mú. Ẹ̀ṣẹ̀ kọ́mọ̀ nítorí ẹ̀ sí ìdípọ̀ láti fi rẹ̀ ní tó kọ́kọ́ ní fọ́. Èrè tó ń tẹ̀lé tọ́lọ́ ń dá ìfìyàmọ̀ wọ́n á jẹ́ pé wọ́n pè ní àtẹ̀yẹ táàrin wọn lọ sí bí mẹ́tò o gbogbo àwọn gbogbo àwọn tẹ́tẹ́ tó bàjẹ́ láyé tí wọ́n tẹ̀lé òfin ọlọ́run láyé kí ni kí ni ìdámọ́ fún wọn ìyàwó wọn fún ìyẹn ìfi wọn jẹun ẹni kan tọ́nà fún wọn. ìyàní o nígbà tó fún mi ó gbogbo bá sinú láyé pé inú ìnira ní ìsinmi náà láti ìgbà tí ẹ mọ̀ sọ pé ìyẹn ti ń sẹ̀ ní ìnira ni kọ́dà oyún tí wọ́n ní rẹ̀ oyún ìnira ìnira ní oyún ẹ̀ ní ti ń dáyé náà ìnira náà ni ẹni ẹ tó jùlọ lọ síta àmì wọn ò rí aṣọ tí ọmọ wọ̀ kò sí wọ́n sì wọ́n ya ọmọ wọ́n sì wọ́n ya wọ́n sì wọ́n tọrọ ọmọ ní àdúgbò káàkiri àti ọmọ tuntun bọ́lá kò ṣe fún wọn nù wọ́n sì ìnira nù ìjọba ti dúró ti bẹ̀rẹ̀ wàhálà aṣọ tí ó wọ̀ lásán látọ̀ gidi wọ́n wá ń dákọ̀ àlòkù fún un wọ́n sì ń pọ̀tù àwọn kan aṣọ àwọn kan wá ìjọ tó ti wà ní oyún wọ́n ti ní ọ̀ ní wọ́sọ nàìjíríà ẹ̀yà ọ̀rọ̀ àwọn tó ti nàìjíríà ló di ọtí jẹ́ inú omi ẹgbẹ́ lókè òkun ọtí tó ń lé sí ìyẹ̀wò tó bá kó lọ ọkọ̀ lọ sí ìdíná láti ìdíná tó gbé ẹ lọ ọtí èsì náà ni ìdí ó ti tọ́jú rẹ náà ní èsì náà ni àwọn kan dábọ̀ bẹ̀ láyé. ìgbà níbi ká kọ̀m̀pí à èyí gbẹ́gbàdùn ayé àmà káfí ìmọ̀tàlùkì àmà. wọ́n di ẹnì kan rí wọ́n ti jí àláyé rí ìrẹsọ̀ ìṣẹ̀lẹ̀ ìyàláyé rí ìjọba tó fẹ̀sìn láyé rí ìyàn jíjà láàrin lẹ́gbẹ̀ẹ́ àwọn olówó ọ̀gá ọ̀rọ̀ tó yẹ tó fún ilé ìjáde àpò àrùn owó òsì ìlà tẹlifí òsì ìlà láyé ó lọ ẹgbẹ́ lè gbé dáadáa wa ní o ó bá nàìjíríà bá tó ń gbé bi ẹnìkan ń sọ fún bẹ́ẹ̀ ó ní ọmọ ẹran tó wà nínú ọlọ́pẹ̀ ni nígbà wọn padà wọn kan yéèrè wọ́n ti já owó ìdánmọ́ ọ̀rọ̀ ọ̀hún wá ó lọ́wọ́ àjọ kan wọn àjọ pàdé wá ní oṣù níbi àwọn ọ̀rọ̀ òbí ọláyé ní ìdí ọmọ ìlú ààrẹ ìpín ìdí ìdìnà wá bẹ̀rọ̀ girama ó ní àlọ́rọ̀ ọ̀hún ìdí fáwọn òkú ní ìsìn náà tó ní fáyà kò kí bẹ̀ rí ẹ mọ́tà àdá olókọ̀ ò ìṣẹ́lọ́kọ̀ àti àwọn àmì ò kí pé ó ti dídí mọ́ ìyá rẹ̀ lórí ìláyé rí mo ti wá àwọn kan lórí wọn ní ọkọ̀ gbé ẹni tó tó ọkọ̀ gbé ní ìtúdí ẹ̀dá sẹ́yìn tẹ́tà àti ìjọ ọ̀fẹ́. àti wọ́n dáná lọ́wọ́ wọ́n máa gbé wọ́n balẹ̀ lọ́wọ́ tó kalẹ̀ mo ti jẹ sí ìsìn mo ti jẹ́ mo ti gbọ̀fẹ́. àbúrò ọ̀tà wọlé ayé ìjọba ọ̀tà ọ̀sẹ̀ ẹ̀ka ń fà fà. èyí ká jẹ́ ń bọ́ ìpanu lọ. àwọn ọmọ òde jẹ́ ní kí jùlọ wá darí wá darí ilé ìwé tó bá ti bí ìdíje bá ń tàn. ìtí ọmọ òǹkè ṣàkọdùn àwọn kan lóbi ó kí lè rí láyé wọn má lọ lóore ti jẹun ọtún ti kí ní ìgbà rẹ fún ọtún ti lówó ń jẹ ó wá dé ní ọgbẹni gbòógì ìwéyìn ìyàgbẹ mọwọlé wọn lọ adijọ kejì ìjà máa fọwọ́n jẹ́ kà pé má lọ gbé mú èyí ó ti jẹ́ ìyẹn rẹ ẹ kẹlọ gbé lágbo mẹ́rin àwọn akẹlọ gbé fáwọ̀ ọmọ àlejò àpò náà ó ti ń sìn. nígbà yẹn ká ní yé àwọn ọmọ tí wọ́n ọ̀rọ̀ ìfẹ́sì tó ti rí ẹni tí ò lébi tó padà lọ jẹ gómìnà lé alé rí ìtò ń ta ọ̀nà tó wọ̀fẹ́ dídú wa wà àwọn òòrùn tó di nǹkan ní gbé dúró kúrò ẹ̀rí tó láti ní ta ní wọn ọdún tó rí lá àmọ́ ẹni tó ti ó ti ti ta ní wọn àyè ti ti ta rí oúnjẹ ọ̀fà ọba àti oúnjẹ ọ̀fà àti jágbó ní fẹ́ẹ́

ibi ń jẹun ibi ń bọ́ ọmọ nílé ibi ń sẹ́yìn ilé kí ni kéwì ṣe tó gbọ́dọ̀ ìfẹ́ kan bò kí ni àwọn ojú ọ̀nà kéwì ṣe sójú ọ̀nà tí wọ́n lọ ní kó ọ̀nà dàdà tí wọ́n tó lọ ní ọ̀dọ́ bàjẹ́ ń gbà ní àbí tí ó àbí ó jẹ̀ nígbà ní wọ́n lè lo ibi tí fún àwọn àti lórí ọ̀dọ̀ ẹ̀nà kò tẹ̀lé káwọn lórí oṣù sùpàmì lọ fáwọn kan bẹ ìgbésẹ̀ ní wọn tí wọ́n wọ fàárẹ̀ ìjánu ni àlẹ́ mi ló gbọ́ dá tóun tí ó ìmọ̀ sí ìyàlá yóò rí òun tí ìbá ti sẹ́lọ̀ láyé tó kú gbèkèrè àbókù náà kìkì tá bá ti sínú náà tí wọ́n ju báyìí ìyá káàbẹ̀ pé báwo ni tí wọ́n ní pé gbàgbé tó ti ọmọ tí ń jí àdùn yìí lẹ́nu gbogbo tí ń jẹ́ ìdádùn yìí ló sì kó rẹ̀ ètò ń jẹ́ ìyá ìṣẹ́jú àpò nígbà tó ń gbádùn láyé yìí. Tọ́ ẹgbẹ́ ọjọ́ tó gbogbo tó fi ayé rẹ̀ náà mo fi ìyá ti ẹni àti jẹ́ àti mú olùrà fún un bọ́lá ìfẹ́ lómi náà àwọn òbí rẹ̀ ní inú inú inú owó ìtọ́jú rẹ̀ inú oríwá bíbí kódà àwọn ẹni tí láìpẹ́ lè mórí wọ́n dọ́gbọ́n mọ́ lọ sí tù èyí ló ń fẹ́ lọ́wọ́ wọ́n bá dá sí ìyá ńlá dájú lọ́rùn wọ́n mọ̀ mọ̀ kì í sí ilé òkèkè òkèkè sọ mọ́tíráàtì ẹni lókèrè sọ lókèrè ayé ní ti dáhùn ìdíjọ wàhálà wọ́n bí àwọn kan eré mọ́tíráàtì wọ́n sọ ní kíkẹ́ òun kẹ́ èyí ní ọ̀hún ní mo ti gbájú rẹ̀ ìgbàmọ̀ tó ti wọ̀ sáré lọ àmúrọ̀ tó ṣe sùúrù tó sin lọ. wọ́n máa sọ sínú àdìgbẹ́nà káàkiri káàkiri ní ti ń jẹ́ wòrán yìí kí ló ṣe bẹ̀rẹ̀ mọ́nà gbogbo ọjọ́ ìṣèbàjẹ́ tí wọ́n ń bọ́ọ̀dún ọwà lẹ́ẹ̀kọ́ mọ́dá fún ó lóun tí àwọn ẹni ọlọ́ọ̀ báwọn tí máa ń ronú lọ́pọ̀ àti máa ń ronú ìgbà tí bá ń bọ́ sáwà ẹ máa ń rí ẹ̀rin nìra ẹ̀rin ìjọba ìfimọ̀ ṣàlá àgbàjọ́ ah, wà fa inú wọn máa kò sáwọn rẹ́rin inú wọn wá dùn àwọn ìgbà tí bá ń bọ́ sáwà ni wọ́n máa kí ló fà nǹkan méjì yìí tí o sábà fi ń gbé tàwọn báyìí díẹ̀ díẹ̀ ẹ̀kejì ni pé lẹ́yìn kó bẹ́ kó mọ̀ dáná nípa bí òun ráwọ̀ ṣe rí máa tún ọ̀rọ̀ nínú tó fi jẹ́ pé bá wà nípò òmìnira ni wọ́n máa ń dún pé inú ẹ̀ máa lọ ọ́ sí ńkọ́ ìṣòro ni wọ́n dàbí bẹ́ẹ̀ báwọn ń sọ èyí ti pé ìṣòro ayé ìmẹ́mú ìṣòro àti àmọ́ nígbà lérò gbogbo ọjọ́ tó ń ṣèbàjẹ́ láyé ń gbogbo sẹ́yìn tí jẹ́ fún ìyanu ló fi jẹ́ fún láyé kódà ẹlẹ́rìn ní kò mọ́ síbẹ̀ yóò dààmú ẹ̀mí ẹ̀mí lórí. Tọ́lọ̀ wọn sọ̀rọ̀ fún yàn, wàláì orí sọ́jọ́ mọ́sùlùmí, kò sí orí tó tó bá àmọ́ èyí ni ẹbẹ́ nígbà tó gbé bíyà ń ta mọ́ra àtọ̀ báyìí nígbà tó lọ́wọ́ fẹ́ràn wa ni ìwé ni bẹ́ẹ̀ tó dẹ̀mí pé mo wá ṣe fún wọn náà nígbà tó fún bọ́ọ̀kì tí ó ń gùn mí. oníkálá ni òkú tí ó sọ̀rọ̀ ní fún yàrá tó tó bí ìdíjẹ́ tó ń gbà lọ. òun ló ń gbẹ́sẹ̀ sẹ́yìn sẹ́yìn tó lọ́wọ́ ọ̀run ọ̀nù ní ewé pọ̀ ọmọ ọ̀run táwọn ọ̀run ti fẹ́ràn tó ti dàbí àmẹ́yìn bẹ lọ́wọ́ láàrin ìpọ́lọ̀wọ̀ ṣe fún wa ó túnmọ̀ tó máa fún àti pé owó rẹ̀ ló bí tó tó bákan tí bẹ́rù gbóṣì sí mẹ́rin wà lẹ́yìn fẹ́dà lóbi tó tẹ́fẹ́ mú lówó ìtí wà kó tó tó rẹ̀ àáfowó ṣe ẹ̀sẹ̀ ó rẹ̀ ní tẹ́sẹ̀ tí wọ́n lé ní tẹ́sẹ̀ tẹ́sẹ̀ dáhùn tí wọ́n lé ní tẹ́sẹ̀ tẹ́sẹ̀ wà wọ́n tó lé ní ọ̀rọ̀ fún àwọn ìdìbò mo ló ti dáre pé ẹsẹ̀ ẹ̀sìn ẹ̀sìn kí ni èyí ni mo ń bá ọ̀pọ̀lọpọ̀ mọ́tò ló ti àtẹ́jú rẹ̀ ní tí èyí wà yílà sí ọlọ́wọ́ fẹ́ òkú wọn òjò ọmọ bá láàyè kí ọ̀run ìjọ mọ́ kí ẹni bí òjò mọ́ kí ẹ má sọ́jọ́ ìjọ ti jọba pé kò ṣẹlẹ̀ láyé rí sọ́jọ́ ní ọmọ kàṣẹ níbo ló ń ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ kálọ́ bẹ́ẹ̀ ni wàhálà wọn lè ṣe àjọṣe olùgbé àfọ̀dù níbi rẹ̀ ní àfà ẹgbẹ́sẹ̀ náà rẹ̀ ni pé kí n kí jẹ̀mọ́ àfúgbà àríyá alágbàáyé bọ́gbùgbù ṣáì gbogbo ìjẹ̀mọ́ ó ń kó akọ́ àkú ìdánilọ́jọ́ kan ó jẹ̀ mọ́ ronú rẹ̀ ni. Tòbí wa bùkátà tọ́lọ̀ gbé fún un báyà tó ti tẹ tó ti tó pọ̀ wọn ẹ̀bọ̀ tó ń wá olóta. Ẹnu mi kẹsàn-án mi kò ní kẹsàn-án tó bá gbé ẹ lọ́nu ní àgbò tó dùn án yábàrá máa kí ìgbàwò lẹ́yìn kí tí ó kí iṣẹ́ àti ìpínlẹ̀ lọ́n bẹ́ àwọn mẹ́ta tó wá tara sí ẹ̀ àìní ẹgbẹ́ kí ní ojú wọn náà wọ́n lẹ́ ń tọ́ ẹni tí èdè àìjẹ́ náà ní sọ fún ti sọ sọ fún ti sọ fún ẹni tí ó kí wà nìyẹn náà ṣe ká nínú sọ fún ẹ̀ lẹ́nìí ṣe àwọn tó máa ń sọ bàjẹ́ láyé wọ́n wá tó ń pé ilé ìwọ̀n ti fún ẹgbẹ́ tó jẹ́ pàtàkì àwọn tá ń jẹ níbi ìdìbò àwọn yìí fi àlejò àní àrètí ọba tàbá jẹ níbi àwọn oṣù nípa ọ̀fẹ́ alọ́dọ̀ àwọn tàbá ni kí ní dókítà ń dàgbà yìí àti bí àwọn ọmọ wa àwọn pàtàkì àwọn tó wà ní ilé ẹ̀kọ́ gíga ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àsìkò yìí ẹ̀rí ọmọ dàyẹ̀ fáwọn ọmọ kàfẹ́rẹ́ mi àwọn ilé ẹ̀kọ́ gíga ọ̀rọ̀ ọ̀sán ẹ̀rọ ọ̀bàjẹ́ kí láàrin fún wọn ẹwọ tó ń ṣe láwùjọ lónìí ẹni tó ṣe ìpínlẹ̀ kan lórí ìjọba ìjọba àjọ kan bọ́yá tó ní ìpínlẹ̀ kẹ̀kẹ́ yìí ó wá ṣe òbí táwọn ọmọ lórí pàtó mọ́tò wọn sí wá tójú rẹ̀ tó ní owó káwọn sílẹ̀ kéré o èyí rẹ̀ rí òní ìmú káwọn sílẹ̀ kéré ẹ̀rù mọ́tò àwọn gómìnà ni ó wá ṣó mọ́tò àwọn lẹ́kọ́rà

nígbà tó yàn lọ́wọ́ mẹ́jọ lọ́wọ́ ìyàwó kan wọ́n náà ti fẹ̀ wá ẹ̀wọ́n jẹun àárọ̀ ẹ̀yìn jẹun ọ̀sán ẹ̀yìn jẹun alẹ́ ó pé ẹ̀rọ ẹ̀rọ ta ọ̀rọ̀ lójúmọ́ pàtàkì náà ti lóyún. Almost almost ten thousand.

wọ́n yẹ kọ́kọ́ bá ti oúnjẹ bá ti oṣù rẹ̀ bá ti àmọ́ ti báyìí ẹ̀wá ayé àdìgbò ó sàrọ̀ ẹ̀dí kiri tó tí wọ́n fún lóṣù kò tó ra ẹni tí wọ́n ń gbọ́ oṣù bẹ́ẹ̀ mú ní àwọn òṣìṣẹ́ wa pé wọ́n ń gbọ́ oṣù wọ́n ń gbọ́ oṣù áà tó bá ti bẹ́ẹ̀ tó lẹ́nu fẹ́ lówó ọ̀tún ọ̀lẹ̀. ó sì lọ́mọ ó níyà gbogbo táàkàkà lọ yíyà ti kó mọ́tò tó wọ̀ o kìkì tó wà bá kó ojoojúmọ́ àdá kó ojoojúmọ́ dáká ẹlòmí ẹlòmí wọn ti gbé lójú orójúmọ́ three fifty per day lórí o àwọn obìnrin kan lọ́tà mọ́ lọ́tà ọ̀nà fún nítumọ̀ owó káàdì kò sí wàá sọ owó léèrè ọmọ nínú ìdíje ìdíje ẹ̀ka ìwọ̀n ni pé àwọn tá a láwùká jáwọ̀ òbí yìí gbogbo ń tà ń gbà lóṣù wọ five hundred thousand naira àwọn anìkan ọmọ rẹ̀ fi fẹ́ sí nítorí pé ìrọ̀rùn yìí wà láì jẹ́ ta nìkan wá rò ó àfẹ́lì mo ti láti jẹ́ mo wá ń pe àtẹ́ndàtì àwọn ọmọ tí wọ́n sọ fẹ́ wọ́n á láwọn mẹ́ta mo wá wo tó gbé bíyà bí ti ń jẹ olóúnjẹ. Títí mo ká ní àgbẹ̀wà sí mi, èyí ni wàá lọ́mọ yunifásitì tí wọ́n ń gbé ní ẹgbẹ́ ìtọ́lọ́ àwọn eléyìí. Bí ìbára ṣe wà àtijọ́ ojúmọ́ tó fẹ́ owó ọ̀la, nígbà olóòmọ̀ ìṣòro ronú. Nígbà tí wọ́n gbé ń gbé mi kalẹ̀ tán, ń gbé mi pé mo gbé mi fún kọ́ ó tún wáá ya ẹyin lé ẹyin ló ń gbé ní ogbèrè láì ní wọn jẹ ó tún wáá gbé kíkẹ́ jẹ kí ìṣe tó ní wí kì í kéré rẹ̀ tí wọ́n yọ ọba ìṣe gbóná ló ń jẹ tó ń jẹun alẹ́ èyí tí mo gbé tó ń jẹun ọmọdé mo jẹ tó fẹ́ ọmọ ọkà tó bá mo nǹkan táwọn mẹkáníkà orí nìyẹn wọ́n tó tó ààrẹ ṣe tàbí àfúnni èyí mélòó lè ní àti ẹ láàrin ọ̀sẹ̀ tó mọ̀ lẹ́gbẹ̀ẹ́ láàrin ṣíṣẹ́ tó lè fún ní 20,000 lọ́sẹ̀ ta ló gbé mi wa ó wà ní 30 ní 30 lọ́nà yìí ọwọ́ tó tó ń ta ọ̀sẹ̀ ní every week ẹ̀rọ àkọ́kọ́ ló ní ilé àwọn àtàwọn ìlànà ìjọ òun àní ta ló lè fún omi lẹ́rẹ̀ àti sọ Mo ara ẹ̀kọ́ náà àgbẹ̀ ẹ̀bọ́ àtẹ́wà láìsí láìsí sí ọmọ ẹ̀ ìgbẹ́ ìgbẹ́ ní gbogbo ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ó kọ́ fọ́ lórí fún ọlá bọ́bọ́ mo ní àgbàjọ wa bá fọ́ ọmọ ẹ̀ ọ wá wò ní bùrà tó ń tètè ní ìta ọ wá ní àbá kí ní kàmá ní kí ní ọjọ́ bí mo ní ní ọjọ́ ó láwọ̀ tààrí láti àwọn ọmọkùnrin ọ wá bùnú ẹwà sí ní ìṣe iṣẹ́ ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ẹ̀rọ agbọmọ ẹ̀fẹ́ sí tí ó jẹ́ àtìkà sọ àbẹ́ ìfẹ́ sí àbẹ́ ìfẹ́ olófẹ́rẹ́ sí àbẹ́ ìgbú kájà nígbà ìgbà máa dá abẹ́ ìfẹ́ ọlọ́pẹ́ mẹ́rin ọjọ́ ìgbà sí ẹgbú ní sẹ́ẹ̀dì ó pa ìdí mọ́ra ni bẹ́ẹ̀ ni ó fẹ́rẹ̀ bẹ̀rẹ̀ náà tẹ́ àwọn ọmọ wọn ní ìdíwọ́ àti èrè tó ní kámẹ́rẹ́ sọ́rọ̀ sí wọn wọ́n láì àdúgbò ìdíwọ́ àrí fún wọn

Ìgbẹ́ wọn pàtó kọmpẹrẹsì lánàá fẹ́ dẹ́gbẹ́ sí lóyìí. Ìjẹ́ ẹ̀kẹ́ lọ fúra ọmọ tí wọ́n ń pè ilé ìṣòro sí ìbájú kò níná hàn òbí ìwé tí wá nu. Inú ìjọ wọn mú sí ọmọ àlejò tó tẹ̀sí lẹ́sẹ̀ yìí. Ọmọ àlejò tó tẹ̀sí lẹ́sẹ̀ yìí, ọ̀ sún ẹkún ọ̀la. Ó ti wọ́n gbọ́dá sí ara ẹ̀ náà ẹ̀rú ń bà mí fẹ́ ìrìnjẹ́ ọ̀sìn nǹkan tí mo kú yìí dákùtù ọlọ́run àwọn ọmọ àlejò ká máa bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ pẹ̀lú ẹkún dákun wọ́n máa ń lọ ìfẹ́ sí ọkọ̀ àkàkùn dákun ìdẹ́tọ̀ abẹ́rẹ́sẹ́ni máa ń gbé pẹ̀lú àwọn èèyàn mẹ́gbẹ́ mẹ́ iṣẹ́ wá sáré ọlọ́dọ̀ bẹ̀. bí ọ̀rẹ́ lọ ìlọ láti yà ìdé ọfẹ́ gbọ́n lọ pé ìfẹ́ kéèké wálé àkùyà náà ti dákùtù ọlọ́run ilé bẹ̀rẹ̀ ìṣẹ́lá wà ọ̀nà kẹ́lẹ́kẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ ní yunifásitì bẹ́ẹ̀ ló púpọ̀ iṣẹ́ ìṣẹ́ àbáwọ̀ ìdúgbò lè bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọmọ tó gbé wà nílẹ̀ ọba rẹ̀ ó ti tẹ́lẹ̀ tó ní ìlú ooru agbègbè àbújá ó ti wà ní torí wà nílẹ̀ bí àwọn ìjọba ìta ọmọ náà owó lọ́dún tó fẹ́ tọ́jú náírà àwọn àdúgbò ń jẹ ó jẹ já ní ẹgbẹ́ lọ́sẹ̀kẹ̀ nígbà tí wọ́n tó gbé jà kan ẹbí àwọn ọlọ́dún bá bẹ̀rẹ̀ àwọn òkèjà kan wọ́n ti ọmọ ìwé òkèjà kan lẹ́jọ́ wọn kọ́tẹ́ jẹ pé wọ́n kàn jẹ ọjà. Sẹ́kẹ́tà olùkọ́ni tó kù ní ọ̀gbẹ́ láàrin ìwé àti ẹ bẹ́tẹ́. Bẹ́tẹ́ àjọ ń jẹun ní ká tó kù ní ọmọ wa délé wọ́n láwọn kan tí wọ́n ń gbé ẹja borí wọ́n gbé wọ́n ti láyé. Ẹ̀rọ ọ̀rọ̀ ọmọ wa níbi àdúrà o ó sì ní ìdíkẹ́ ẹ̀ máa sùn wọn lóru kó lóru lóru ẹ̀rọ sọ lọ ẹ̀mọ rọ́jú ẹ̀mọ rọ́jú ẹ̀mọ rọ́jú àbùkù àmà yín bí kí wọ́n bá ọ̀rọ̀ ọkọ̀ jẹ́ láyé lórí ni pé àwọn àfa burúkú. mo máa ń encourage àwọn ọmọ kan máa ṣe yahoo ẹ̀sọ́ lọ́sẹ̀ ọmọ lọ́sẹ̀ ọmọ lọ́sẹ̀ wọ́n lè fẹ́ pìtẹ́ káfíńtọ́ wọ́n á pọ̀ àwọn òbí rẹ̀ wọ́n á rí wọ́n á mú bàbá ẹ̀ lọ́bí dúkìá rẹ̀ wà ọlọ́mọ lórí mọ́tò yìí ọgbà tó tún gbé ilé ìwọ́n lọ lókọ́ bàbá sì jẹ́ tó sì kéde fún ìyẹn kan náà oríṣẹ́ mi lára fi wò ọmọ rẹ̀ mọ́tò wálé ọmọ ẹgbẹ́ ìta ó lè ọ̀rọ̀ àìsíta ni ìyá Èyí àgbóra tó bẹ̀rẹ̀ lè fi ìyẹn tó mọ́tò wá fún ẹni lọ sí ẹ̀ṣàdá fún ìyálé ikú tó jáde ní. Ẹni tó tó dùn ra ní lórí lọ pé mọ́tò iṣẹ́ ti rí náà tó rí ra ọ. Kí ìṣọ́ wá pé mọ́tò láwọn lòdì mọ́ sáàrí ìdàkó sí mẹ́rin náà mọ̀ tí wọ́n lò. Àwọn tí wọ́n bá ń ṣèbàjẹ́, ní tí wọ́n kú jọ, ní tí wọ́n lò, ní tí wọ́n jẹ, ẹni Àti ìṣẹ̀lẹ̀ bá ìṣẹ̀lẹ̀ Ọmọ kan náà pé láàrin láàrin láìpẹ́ ìgbìmọ̀ rẹ̀, ọmọ kan ti tún yíè. Ọmọ tó náà bí tó gbọ́dọ̀ mọ̀ ọkọ̀ ọmọ ẹni, ó sì kí ọ̀dọ̀ lọ́wọ́ ó sì yìí. Kí ni wá? Èsì Èsì ló gbèsè sí òbí owó ó dẹ́kọ̀ lórí bí i. Ó ṣe jẹ́ pẹ́pẹ́ pé lówó wọ́n mọ̀ ìjọba nìkan jẹ́ ni. Ilé ìbẹ̀rẹ̀ ni ọwọ́ àti ọmọ kẹta ọ̀sẹ̀ bí láyé rẹ̀ lákọ̀ọ́bí rẹ̀ ó sì lọ ó sì méjì tí wọ́n ju ọ̀bẹ bọ ọmọ ọmọ èèyàn ọmọ tó bí wọ́n ń gbà lọ́wọ́ mọ́mọ́ nínú ẹ̀rọ eh, ojúṣe alẹ́ yìí wọ́n pẹ̀lú táìsì lọ́sẹ̀ fún àwọn ọlọ́pàá mẹ́sẹ̀ ti bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ wọ́n tẹ̀sẹ̀ lọ́pàá ní àwọn olùdó ni ẹ́ ó tú àmì rẹ̀ ni ó ti lọ lẹ̀ méjì ó ti lọ lé lákọ̀ọ́kọ́ àwọn ọ̀rọ̀ tó wálé àwọn ààrẹ àwọn ìyàwó rẹ̀ rí àwọn ìyàwó rí ó padà fi ó padà fi ṣe padà ó ti padà wálẹ̀ kan olùgbàgbé kékeré kan ìyàwó àdínú ẹ̀ríkẹ́ tàbí rẹ̀ ni wọ́n mọ̀ pé kí wálẹ̀ lè jù wọ́n ti rí so that ó padà wálẹ̀ láti ìgbàgbé rẹ̀ káàkiri bá láwọn ẹ̀rí nígbà tó wáyé tó wálé ìyàwó náà ìdílé ẹ̀rí ọ̀dà ìyàwó náà kọjá ìgbà tó wà padà lọ olùgbàgbé mi wọlé ló ti lọ sí sẹ́yìn ọlọ́fẹ́ mu náà ni o kò sí sókè bẹ́ẹ̀ ìfẹ́ tó ní ìlànà àfẹ́gbẹ̀rẹ̀ ìrántí tó lọ́dọ̀ gbogbo ẹjọ́ bá gbé síbàjẹ́ láyé wọ́n wà ọ̀nà ìgbàdùn yìí tí ń ṣe yẹn ìdájọ́ tó ń ṣe omi ẹlẹ́gbẹ́ jẹ́ ilé fífẹ́ ìlú ọ̀bẹ̀ tìjọba jẹ́ o ọlọ́run ọ̀bẹ̀ ti yàjẹ́ láyé ni o. Gbogbo ń tó bá fẹ́ gbére rẹ̀ láyé ìyẹn máa ń ṣe wàhálà kan ní o.

ẹ má kájú aláyọjú rẹ̀ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀hún tí mo sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀hún ẹ bá parí sọ́ọ̀sọ̀ lákẹ́ tí mo sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀hún wọ́n lá pé ọlọ́run nígbà tí ń ta ewu lọ́wọ́ mo ráwọn ẹgbẹ́ mi tó ń ṣèdàgbẹ́ tí wọ́n ń fi dùnú àtayọ̀ kàwé wọn wọ́n jẹ tó wù wọ́n wọ́n gbé tó wù wọ́n wọ́n lá pé nínú ẹ̀ ń lágbàá báyìí ti ọlọ́run wọ́n á ṣe mo ti jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sábà máa mú àwé aláwọ̀lọ́wọ́ bàbá rẹ̀ ilé sáwọn ọmọ mẹ́rin yá nílé ìwé òbí mi lè gbà tẹ́lá tó bí mi ń gbé mi lé káwá ní ọmọ ẹ̀rí ẹ̀rí ti mọ̀ ṣe ní máa ń tẹ̀lé láyé ọ̀rọ̀ ọmọ lẹ́yìn tí lọ́wọ́ máa kọ̀ọ̀kan wa bọ̀tá tó wọ̀ mẹ́kọ̀ọ́ tó wá náà ń bẹ́ẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ iṣẹ́ tó lájọ́ lóko ẹ̀rọ ọ̀fẹ́ mi sá bẹ́ẹ̀ mi lọ́dọ̀ ni o bọ́ǹsì ni o ọlọ́run ti ẹlòmíì gbogbo sẹ́kẹ̀ rẹ̀ ti láyé iṣẹ́ burúkú inú ọlọ́run lọ́rùn ni ọmọ kan ní bàbá rẹ̀ ó ní kíkà ìmọ̀ sí kàná kódà iṣẹ́ tó lọ́rọ̀ ọmọ sí lóṣù ọ̀rọ̀ lọ́rọ̀ kódà tó wò sí ìwọ̀n rí tàbí ìtàkùn mọ̀ ìwọ́ sí. ọ̀rẹ́ àtọ́ ilé tó wà àwọn kan bẹ́ẹ̀ bí àkátà ṣe pé àwọn kan kàtà àwọn tó máa ń rí nígbà wá wá wọ́n lè kàn wá sí ìjàmbá mi wọ́n bẹ̀rẹ̀ tó fi ń jẹ́ wọ́n bẹ̀rẹ̀ tó fi ń jẹ́ àwọn òwúrò gbogbo orí mọ́gára bí èyí náà lójú lómúlá bí ìlú gbogbo ní àwọn ìwọ̀n ní àmọ́gá bí yóò fi dára yóò àkókò ọ̀tọ̀ wọn nígbà àkáǹtì lọ àwọn àwọn òkú àwọn ń pèjú sí i ọ̀ lè gbé nǹkan jáde kó níbi ìwé ìgbà bó ti bẹ̀rẹ̀ náà látòjú àwọn ọmọ ìdílé sáré tí wọ́n wà látòjú ẹ̀yìn. Ìjọba ìṣẹ̀kan bẹ́ẹ̀ ni kí wọ́n fi sí fúláwà báyìí. Tí wọ́n ti fi wá fi sí fúláwà àdúgbò ìjọmọ́ta ń yẹn kò lè dí kọ́ọ̀dù sí àjà kò lè dí kọ́ọ̀dù sí rẹ̀ sí. Lọ́dá ti fi jẹ́ ìṣòro náà. Ìjọba ìṣẹ̀kan owó tó kéré ni àwọn akẹ́kẹ́ kékeré àwọn akẹ́kẹ́ wọn ló bẹ́ẹ̀ dìjò kékeré wọn sí látọ̀jú bẹ́ẹ̀ gbèrè jù báyìí lọ. ẹ bá ti bẹ̀rẹ̀ kan bẹ̀rẹ̀ kan wọ́n tàbí ti tàwọn látọ̀jú rẹ̀. ẹ bá fẹ́ ṣe ibi ìṣẹ̀mú tó tóbi ẹ̀rọ tìbì ẹ̀ kàn lórí ẹ̀kan látọ̀jú rẹ̀. èyí tẹ̀sí ló di kan ẹ̀yìn lè lo ẹ̀rọ akọ̀tùmẹ́ta. ẹ̀rọ akọ̀tùmẹ́ta nífẹ̀ẹ́ ẹlẹ́yọ̀ kan ẹ̀ka méjì ẹ̀wá ka méjì nínú títí bí fáwọn àwọn tẹ́tọ̀ ń ta fún ẹni jẹ́ nípa ẹ̀kẹ́lẹ́ táwọn táwọn táwọn ní orí ìtàbẹ̀ ó dẹ́gbẹ̀ ní orí ìbúkọ́ lọ ń dáwọn ọ̀rọ̀ nígbà wọn bẹ́ẹ̀ àwọn táwọn ń ṣiṣẹ́ ní iṣẹ́ sáré tó ń tẹ̀kẹ̀ níyà tí ìṣẹ́ adájọ́ ń ṣe ó ti kọ́lé ìmúra lẹ̀ wọ́n lẹ́yìn تعجبك أموالك àmọ́ ìyá tàbí ọmọ sọ àwọn tàbí sẹ́rẹ̀ fẹ́ o àmọ́ ayé ẹ̀rí máa ń fọ́kàrà jẹ́ aláwọ̀ tó tó tó tó tó bàjẹ́ tí wọ́n ti tọ́ lọ́wọ́ fún orí bí ti ẹ̀rọ lọ́bẹ̀rẹ̀ lọ́rẹ̀ ilẹ̀ fọ́nà wọ́n ti tó gbé bàjẹ́ kọjá rẹ̀ ní ìjọ pé ìwọ́n tí wọ́n bọ́bá wà láwùjọ àwọn tọ́mọ àwọn èèyàn tọ́mọ pọ̀ ìwé ọmọ náà tó wọ́n sí dáadáa lọ́pọ̀ ìjọ wọn sílẹ̀ fún jẹ́rẹ́ ìwé náà fi jẹ́ àfáàjọ bọ́ sí wọlé ìwé ìjà lọ mọ́sálásí ìjà lọ wà sí wà sí fúgà mọ́ náà ni tó bá fẹ́ sí ìbàjẹ́ wọn ní ìta ìfẹ́ ẹ wà ń du ní oníjì ọmọ ìgbérí òpin ìwà gbọ́ ní ìlú orí ti tó tó kéde ìwọ náà ń pè wọn wọn sì ń sọ àwọn bá dákẹ́ wọn kàrà pè ọ ọwọ́ àti bàjẹ́ wọn wọn máa pè ọ ẹ̀yin wa ilé ìbálẹ̀ bí ẹgbẹ́ ìgbó ẹgbẹ́ àti pan ẹ̀rìn lára wa ẹgbẹ́ ti rìn so àwọn tó bá sì bàjẹ́ ẹ mẹ́jọ pé dáadáa tí wọ́n ní ìbàjẹ́ yìí ẹ mẹ́jọ pé wọ́n lójú òru àti àwọn ọmọ wọn owó tí wọn owó ìgbàjẹ́ tí wọ́n ná láwọn ọmọ wọn lórí táwọn ọmọ wọn fi ń jẹmọ owó lórí lójú ti wá ẹgbẹ́ ìjọ ológun o ẹ̀yìnà máa bìrìdì lẹ́hùn ayọ̀ àdúgbà hàn tó ná ìdíjọba rẹ̀. ẹgbẹ́ ìdìbò ẹgbẹ́ ìdìbò ẹgbẹ́ ìdìbò ẹgbẹ́ ìdìbò ẹgbẹ́ ìdìbò ọmọ kan bá lóúnjẹ inú mi ó ní àfẹ́ láti ọlọ́ ẹ̀ láwọn tó máa jẹ́ ẹgbẹ́ náà fún ẹnì kan bọ́dọ̀ àwọn kan ní olówó gan ni òun dáńtọ́ ó ní lákòjá ó ní àwọn méjì ìtajà wọn dúró pẹ̀ olówó lọ wá lùwà ìtọ́ ọmọdé ọ̀fẹ́ ìwé bàbá mi wọn lọ́dún fún ọ. èyí kan wọn rí wọn bára ni ìyá ọlọ́run sí àjẹlá bí àtẹ́yìn ọ̀mà ọ̀pọ̀lọpọ̀ wọn ìjọba ti

ìṣètò ìṣètò rẹ̀ ní lẹ́yìn ọgbà ètò ilé ní látara ọmọ ẹ̀mọ́ ní ọmọ yáyé tó kàrí mọ́ ọmọ ọlọ́dọ̀ torí ọmọ tí kò jẹ ọmọ náà kàrí mọ́ ọmọ náà máa ti wá àfikún àti ẹ̀dùn tó mọ́jú ọjọ́ ọjọ́ ọjọ́ máa pààrọ̀ ìdíkù ààrí ìrà ẹ̀pà àwọn àbúrò rẹ̀ yìí ẹ̀yí tó máa wà sí ní àìbà wọn lẹ́yìn bàbá yìí yàrí yàrí ẹ̀yà àkójà àkójà bàjẹ́ àwọn ẹ̀bàjẹ́ sa ó yà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ní kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ìyàwó ìbànújẹ́ ńlá ní lórí àwọn ọmọ wọn ní kí wọn tó ti yàjọ wọn bá látara ọmọ ẹ̀ka ọmọ bá ní òun ìfẹ́ ìbànújẹ́ lórí ẹgbẹ́ mi ìyà tó ń jẹ òun lọ sọmọ ìdí kan náà fáwọn ọmọ wọn lórí wọn lọ lórí wọn lọ kí jírí wọn lọ bá lẹ́rẹ̀ ní wọn bá ọ̀pọ̀ tó ń lo o ògùn ní ìrìnàjò ọ̀mọ́ ń lo ojoojúmọ́ lè wọlé táwọn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rọ gbogbo àwọn arìnrìn náà ń darí kátà máa ń bẹ̀rù pé wọ́n ní kọ́ra bókú sí ìdílé wa sí ìkànnì wa ṣé ẹ rí nínú one thousand ẹ̀rọ fún àṣà ẹ̀rọ àpárí ẹ̀fọ́ pálíkà ni ṣé ẹ rí mẹ́rin àrùn náà tó kù ọ̀nà àwọn olówó ayé kan mọ́ ní ìlú Amẹ́ríkà wọn lọ sí nílẹ̀ wọn lọ kọjú àwọn pẹ̀lú pẹ̀lú ogun tó fẹ́ jara wọn ni wọ́n lò wọn fẹ́rẹ̀ máa bẹ lọ́wọ́ ó ní ń lò báyìí ohun òun ti máa ń jáde ọmọ méjì nígbà tí ìyàtọ̀ lóbi tẹ́lẹ̀ lóbi ten thousand tó kéré fún lójúmọ́ ní ọ̀sán wákàtí kan ọlọ́run tẹ́lẹ̀ fún ọ̀tọ̀ ọ̀tọ̀ akọ́run fún èèyàn bí máa ń yá lójú náà yẹ̀ sí oṣù ọlọ́run fún orí èkó ní ọba báyọ̀ máa ń sí wọn ẹni ẹni ìfọ̀rí kẹlẹ̀ ní ẹ̀rẹ́ tí wọ́n fi máa ń fún máa ń wọ́n sí lórí ìgbò ẹni tẹ́lẹ̀ fún ọlọ́run wákàtí kan Ṣéjì wọn ló jẹ́ àwọn olóògbé láyé ni pé àwọn ajáde níta wọn lọ. Mo ní wọ́n kọjọ lẹ́sẹ̀ fún ọdún ìgbìmọ̀ ẹ̀rọ ẹ̀kọ́ fún lọ́ta ẹ̀rọ bíta wúlẹ́dẹ̀. Èwo ni èwo ni gbígbó ní gbígbó lẹ́gbẹ̀ẹ́ ìṣiṣẹ́ ìjọ wa, èwo ni ìṣiṣẹ́ fún wọn. Wọ́n lọ́wọ́ bí wọ́n ti wọ́n ti fọwọ́ lọ láàrin láàrin lọ́la. Níbi ariwo, ìṣàdíkà fi ń sọ, ọ̀gá ẹ̀ ti dán ọlọ́run bá yẹ na ìyá onye jẹ́ lẹ́yìn ọmọ ní tí wọ́n ń dákú kú ní kọ́rọ̀ onye wọn àtọ́lọ́ ọlọ́run mẹ́jọ jẹ́ lójú o gbogbo ẹni máa ń tó dàjẹ́ ní ṣe ń jọ ìní àyẹ́ ara rẹ̀ ni onye ní ẹni tí ń jẹ

Àríkà àbájọ́sí àbájọ́sí oúnjẹ ọ̀nà ọmọ ọmọkọ́lọ́gbọ́ ọlọ́bìnrin ọgbọ́gbọ́ ní ọwọ́ àmọ́ ìdíjú mẹ́ta mẹ́tí ẹgbẹ́ olóòrùn mẹ́tí wúlìtì mẹ́tí ẹgbẹ́ni ọlọ́run ọgbẹ́ni ẹgbẹ́ olóòrùn mẹ́tí ó sì fẹ́lẹ́ bí títí lọ owó ọ̀jẹ́. Ẹni tí ó ní ìpele ẹgbẹ́jú lórí ìta, ọlọ́run sí ìjọba lábẹ́lẹ̀. Wọ́n mẹ́jọ sí ìṣẹ́ ìrìn ìta wọn, ọlọ́run tó lè rí. Ọlọ́run tó lè lójú o. Bó ti dáhùn sí ìta. فقل حرفه بطرعك من إلهي فقل حرفه تخلقك من إلهي كل ما تقول في الجوع انت هو انت عميل Ẹgbẹ́ ẹgbẹ́ tó bá fún ẹlé ìwé ẹgbẹ́ tẹ́ ní ẹgbẹ́ ní ìgbẹ́ ìgbẹ́ ẹgbẹ́ lọ́wọ́. Ó ní òkèlè ní ìdánilẹ̀ ó padà sọ. Òkèlè gbígbé pẹ̀lú Èyí ni ọbẹ̀ tẹ̀lé náà rẹ̀ bí ọwọ́ lè lábò ọbẹ̀ mẹ́rẹ̀ ọtẹ́ ẹgbẹ́ òkùnkùn ló jáde. Yàtọ̀ fún ìṣòro mọ̀, ẹ lọ bí ọwọ́ náà ní ìṣòro mẹ́lẹ̀ ẹ̀rọ náà fẹ́ ọdún mẹ́fẹ́ yìí omi náà ti jáde. Ó lè lo ìṣẹ́lẹ̀ jẹ́ pẹ̀lú pọ̀kànbalẹ̀, ọ̀hún jí, ọ̀hún sùn pẹ̀lú ìdàgbẹ́kalẹ̀, ọ̀gbẹ́ ìṣẹ́lẹ̀ gbé torí sẹ́fẹ́ jẹ tó wọ̀, ó dájú ee ní ọ̀nà dáhà lọ àwọn mẹ́rin bẹ́ẹ̀ náà yàrá mi ó bẹ̀rẹ̀ jù bẹ́yẹn. òun wá ń fi mọ́ ọ̀sán ìgbìmọ̀ àdéhùn ìṣèjọ́ tó kú ìdẹ̀bí bẹ́ẹ̀ ni kí ni kí ẹni فلا تعجبك أموالهم ولا تعجبك Wọ́n sọ ọmọ ìyàwó ìta àwọn ọmọ obìnrin tó máa ń rìn yẹn ni ó gbé jìbì ó gbé jìbì lẹ́nu láì lè òkè ìgbé inú wọn ìgbé ìgbé ilé ọmọ obìnrin yẹn ó wá yà á wọ́n ti fi sẹ́ńdí ọmọ yẹn náà wọ̀ ìgbésẹ̀ ẹni láì lè gbé sí wá yà ìgbé rẹ̀ wọ́n jẹ́ ẹ̀. Ilé ìwé ìgbìmọ̀tò tàbí wọn rí ní àgbẹ̀ ìdìbò. Èyí tí èyí tí àwọn ọmọdé gbé ìyàtọ̀ ìgbésẹ̀ ìgbà ọdún ìgbéra ọdún ìgbéra ìgbéra ìgbéra ìgbéra ìgbéra

lọ́nà tó bá dé àwọn ìjọ kàrá ní wọn bẹ́ẹ̀kẹ́ àríjẹ ní kẹrin lọ́rùn ní ọ̀pá ìjọ ìjọ náà òfin ẹgbẹ́ àmẹ́nà màrúwà àti ìwẹ̀ ìyá ìyá mi alágbàkọ́ ní òfèrè ẹ̀pẹ̀lẹ̀ ohun ẹ̀wọ̀n tó gbẹ́jà pé ìfẹ́ dáàmà jẹ ilé yìí ìwọ ọmọ ọlọ́run ojú náà bẹ̀rẹ̀ yẹn yẹn yìí ọjà kó já ẹ mẹ́ra ọmọ jẹ́ ní o ìwọ ọ̀rẹ́ kó ń fajú ojú àbábẹ́ kalẹ̀ ní nàìjíríà tèmi níwèé àwọn bèèrè lọ pé níwèé lọ bẹ níwèé lọ sọ bẹ èmi àti pé ẹ̀sẹ̀ fọ́ pé níjọ́ tí bá níjọ́ tí bá parí ìjọ ìgbéyà lórí. Ilé náà ti gbẹ́sẹ̀ nílá àjẹ́bẹ́ sẹ́gbà ó jẹ́ sẹ́lẹ̀ ìgbẹ́ náà jẹ́ni ìjọba ò ọba tó rí jẹni. Wàlá àti ìjọba tó rí jẹni bó ṣe rí lò pẹ̀lú ẹ̀rẹ́kẹ́ lọ jẹ́lẹ̀ yín o wàlá ẹ̀rẹ́kẹ́ jẹ́lẹ̀ yín. Ìjọba ìjẹ́ náà ti sọ fún mi. Ẹ́ ẹ́ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀rọ ní àbẹ́jọ lójú ẹ̀rọ kan tó fi máa kọ́ báyìí ní gbogbo àbẹ́jọ wà náà àbẹ́ gbogbo eléyìí ó ní kálukú wa ni gbogbo ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀rọ tó ń lọ sọ ni ẹgbẹ́ ẹgbẹ́ tó ń jẹ ẹ̀rọ bà ní o. ṣé ẹ̀rọ ìwé ẹ̀rọ tẹ́ ń bẹ̀rẹ̀ ọkọ̀ nígbà lájẹ lẹ́sẹ̀ dáa nígbà tí wọ́n bá lè fi lè fi lè kó ẹgbẹ́ ọba tó kú wa lè fi lè yẹ ní àwọn jẹjẹ lọ́nà ìjà ní láti rẹ̀ tuntun ààrẹ jẹ tuntun olé òní àríwẹ̀ ni àbẹ̀rẹ̀ ìjà ẹja ẹja jíjẹ olé àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ ni wà ní ti báyìí àwọn ará ojúmọ́ kàkàrà yìí yẹ ọ̀pọ̀ ẹlẹ́gbẹ̀gbẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́ bí ọ̀pọ̀ bí ọ̀pọ̀ ìta lọ pẹ̀lú ẹlẹ́gbẹ̀lọ́mọ yìí ẹjọ́ pẹ̀lú lọ́wọ́ àyíká lónìí tẹ́bá wá ní kàrà bàbá wà náà ẹjì rẹ̀ ìta rẹ̀ tẹ̀lé ẹmọ́wọ́ àwọn kan tàbí tí wọ́n jẹ tí wọ́n mú tí wọ́n lò ó wá sí ní ẹbá tí ń bèèrè lẹ́pàá tí ó lọ́bẹ̀ àmọ́ ẹmọ́wọ́ bẹ̀ wà láì kẹkẹkẹ ẹmọ́wọ́ bẹ̀ ẹgbẹ́ ni wọ́n jẹun ìyàtọ̀ ìbá tí wọ́n jẹ látara tẹ́ ní tẹ́jọ́ lò ní ìmùsọ̀fọ̀ yìí rẹ̀ ilẹ̀ tí mà ìjẹ́ ní ìjẹ́ àti bíẹ́bí wọ́n lè jẹ́ nígbà tí wọ́n fi tẹ́wọ́ lọ́sí ìyàjẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tí ìyàjẹ́ ọkà yé mu torí tẹ́ ìjẹ́ bò jùmọ́ wọ torí tẹ́ fẹ́ mẹ́wọ́ mọ́ ó sọ wá sọ pé òṣèlú ọmọ ilẹ̀ tẹ́ la ilé ọmọ èyí tẹ́ máa wà ní tẹ́mọ́ bẹ́ẹ̀ fún yẹ́ wáìnì tọ́rọ wáìnì ọ̀tọ́ tí ó rẹ̀ tàbí náírà ọ̀rọ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم